أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ yẹ lórí oríṣiríṣi àwọn ìdẹ̀rẹ̀ orí rẹ̀ tó ṣe fún wa ìfẹ́ ọlọ́run tó pọ̀ àti ìgẹ́ rẹ̀ kó máa bá ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run bá wa kí àwọn aráàlú rẹ̀ bá wa kí àwọn sábì rẹ̀ bá wa kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa títí tí ó fi dọjọ́ alkiyama lẹ́yìn náà òní ni òru arbi'a èyí tí òru ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù rajab ní fourteen forty hijra nebua muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ sọ̀sẹ̀ tí a máa ń ṣe ní gbogbo òru alárùbá báyìí ní masjidu ìlú péjú ní òkè ìdàwọ́ ní ìlú ìsẹ́yìn tíra tí a ń kà òun náà ni sharhu salasatil usul àlàyé ìpìlẹ̀ mẹ́ta ìpìlẹ̀ mẹ́ta yìí ó jẹ́ tíra tí olùmọ́wá sheikh wa alimami almujaddid muhammad bin abdul wahab rahimahullah ta'ala tó ti kún ṣe síta láti ṣàlàyé fún wa àwọn tọ́tọ́tọ́ yẹ kémi àtẹnìkọ̀ọ̀kan wa ká mọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn wa. àlàyé rẹ̀ tí a wá ń kà ọjọ́ tí olùmọ̀wá sheikh wa ta'ala wa ra'ah ètò tó pé ibi tí a ń kà lọ òun náà ni hadith hadith Jibril ètò tó pé ń sàlàyé fún wa nípa ìgbélé ẹ̀sìn òun náà ni à ń kábọ̀ wá a ti gbé ní òní insha allah ta'ala òun ni níbi tí ti ń béèrè nípa sáàfì máa mọ̀ yí pé àlùkìyàmọ̀ súnmọ́ lẹ́yìn ìgbà tí ó ti béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam wí pé wàhbírì ni ànisáà fún mi níròyìn nípa àlùkìyàmọ̀ tí anabi sọlá sọ pé malimasulu àniha bí a'lama min as-sa'il ayé alimasulu àniha ẹni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa àlùkìyàmọ̀ má bí a'lama min as kò ní mà tó. ẹni tí ń béèrè torí pé ẹni tí ń béèrè náà mọ̀ wípé kò sẹ́ni tó máa àsìkò náà tí kì bá ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. tó látara báyìí àwọn àtẹ̀síwájú nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ fún wọn ọmọ ìgbà tí al-qiyamah ṣẹlẹ̀ tó arákùnrin tí wọ́n á béèrè pé qala fakhbirni an re ó ní fún mi nípa anabi sallallahu alayhi wa sallam sọ pé àǹtálídàlẹ amatu rọbátàhà òun náà ni àti inú àwọn àpẹẹrẹ alkiyama òun náà ni ìgbà tí ẹrú bá ti ń bí olówó rẹ̀ nígbà tí ẹrú tí bá ti ń bí olówó rẹ̀ nígbà náà ni inú àwọn àpẹẹrẹ táfìmọ̀ pálíkìyama súnmọ́ lélẹ́yìn. ọ̀l sheikh Fawzan hafizahullahu ta'ala wa ra'ah wọn sọ báyìí pé arákùnrin kọ́lẹ̀ fàkúrì ní àmàrọ́tì àwọn onífúnmi níròyìn nípa àwọn àpẹẹrẹ alkiyama àmàrọ́tù jámù àmàrọ̀ àwọn àpẹẹrẹ àmàrọ́tù yẹn oúnjẹ jámù ọ̀pọ̀lọpọ̀ orúkọ fún àmàrọ̀ àmàrọ̀ ní ẹyọ kan rẹ̀ wàhíyà àlàmà òun náà ní àmì àmì tó tá a bá sọ pé àlàmà nínú èdè lárúbáwá àárí bẹ́ẹ̀ pé àmàrọ́tù alkiyama bìmáìnà alamátò kìyàmì sáà àwọn àpẹẹrẹ rẹ̀ àmọ́ orúkọ tó gbajúmọ̀ ọmọ lára òun náà ni àṣírọ́pù sáà àṣírọ́pù sáà àwọn àmì àpẹẹrẹ dídé àlìkìyàmà kò ti súnmọ́ ó ti kalẹ̀ kún ó ti kàn gbàgbà èyí tó ṣe pé àṣírọ́pù ń jẹ́ jẹ́múrìn mo fúrọ́dù tiẹ̀ ní ṣárọ́pù ṣárọ́pù yàtọ̀ sí ṣárọ́pù ṣárọ́pù ni májẹ̀mú jámù tiẹ̀ ní ṣòróòpù ṣùgbọ́n ṣárọ́pù jamu tiẹ̀ ní kíni o aṣọ́ọ̀bù bimá nílẹ̀ àlàmà àmì tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ lásán bẹ́ẹ̀ pé fàkọ́lì já aṣọ́ọ̀bù ha nínú sọ́rọ́tù Muhammad lọ́lọ́run ọba ti sọ eléyìí fún wa pé àwọn àpẹẹrẹ àlùkìyàmà náà ò ti dé wa anna lahum idha ja'atuhum dhikrahum tòótọ́ túmọ̀ yìí pé àsìkò àlùkìyàmà yìí. Thank you àsìkò àlùkìyàmọ̀ yìí ọlọ́run ọba ìlẹ́kì ọlá ó fún ní àwọn àpẹẹrẹ tí ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé rẹ̀ fún wa nínú àwọn àlàyé tí ànẹ́dùwà sallam sọ òun náà lélẹ́yìí ó ní akhbirni an amaratiha fún mi níròyìn pa àwọn àpẹẹrẹ rẹ̀ àwọn àmì rẹ̀ ayé al-alamat allati tadullu ala qurbi qiyamiha sọ fún mi. àwọn àmì àpẹẹrẹ tí wọ́n máa tọ́ka lórí sísúnmọ́ dídìdì àlùkìyàmà fún mi láwọn àpẹẹrẹ náà naam bẹ́ẹ̀ ni as laha ìgbéǹde ó ní àwọn àpẹẹrẹ ó láwọn àmì wa qad bayyanaha subhanahu wa ta'ala ọlọ́run ọba ilé jọlá ó sì àlàyé rẹ̀ fún wa fún náà rẹ̀ ń bẹ nínú ẹ̀ sọ́jẹ́ àlẹ́màtò àbí àmàràtò ṣùgbọ́rọ̀ àìsọ̀gìrọ̀ àwọn àpẹẹrẹ tó kéré àwọn àṣọrọ́tò sáà àṣùgbọ́rọ̀ ọwọ́ wọ́n mí nìhà ń sì ń bẹ nínú rẹ̀ àlẹ́màtò kúbẹ̀rọ̀ àwọn àpẹẹrẹ tó ṣe pé kẹ̀bíìrọ̀tún àwọn súnmọ́ wọ́n mí nìhà ń sì ń bẹ nínú rẹ̀ múdàwàsítọ̀tún àwọn wà ní ìwọ̀túnwọ̀sí láàrin wọ́n mí nìhà àlẹ́màtò mútakọ̀rìbàtò lè sáà bẹ́ẹ̀ ni àwọn àmì kan bẹ tó ṣe pé ó súnmọ́ pẹ́kípẹ́kí fún alkiyama àwọn àpẹẹrẹ kan bẹ tó ṣe pé ó súnmọ́ dáadáa bẹ́ẹ̀ tó pé tó bá báyìí alkiyama ó dé kíá ṣàkóso ẹ̀ńdà kiyami sáà àwọn yẹn ni ọmọ ṣẹlẹ̀ nígbà tá alkiyama fẹ́ dìde gangan fún ara rẹ̀ ṣàkóso qariba min qiyamiha ìbẹ̀nu ẹ̀ tó ṣe pé ó súnmọ́ nígbà tí ìgbẹ́ndé bá fẹ́ ṣùgbọ́n wa innaha mutaqaddima ìbẹ́nu wọn tó ti wá tó ti lé kọjá lọ. fal ulama àwọn olùmọ̀wá rahimahumullahu ta'ala yaqulun wọn a máa sọ báyìí wípé alamatu sa'ati ala salasati anwa' àwọn àpẹẹrẹ alkiyama wọn ní ìran mẹ́ta òun náà ló ṣe kíni o olópin sí. àwọn olùmọ̀wá wọn máa fi yé wa pé àwọn àpẹẹrẹ alkiyama ìran mélòó ló pín sí ìran mẹ́ta a sì mọ̀ pé náwọ̀rù lẹ́yọkan àníwá ń jẹ́ jámọ̀ fún náwọ̀rù. hiya alamatun saghira ètò kéré wa mutaqaddima tó sì gbáwájú wa alamatun mutawassita àwọn àpẹẹrẹ tó wà níwọ̀ntúnwọ̀nsì kò kéré kò tóbi wa alamatun kabira àti àwọn àpẹẹrẹ tó tóbi. alamatun saghira àwọn àpẹẹrẹ tó súnmọ́ fálkìyàmà wal alamatun mutawassita àti ètò wà níwọ̀ntúnwọ̀nsì kulluha hasalat ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kíni ló ti ṣẹlẹ̀ àwọn hasọ̀lá mu ẹ̀zọ́mu ha tàbí ká sọ pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe kíni ó ti ṣẹlẹ̀ amẹ́lẹ̀ àlẹ́ àmàtòlì kìbá ṣùgbọ́n àwọn àmì àmì àlìkìyàmà tó tóbi zuhuru dajjal yíyọ masihu dajjal ṣàrùrọ̀ ìbín yòǹtàbọ̀rù aláburú tí ò tí ì dé tí wọ́n sì ń retí láyé pé yóò dé òun náà ni masihu dajjal ọ̀pàrọ̀ ńlá nìí tá a mọ̀ sí dajjal nínú rẹ̀ nínú àwọn àpẹẹrẹ alkiyama ńlá òun náà ló wà tí anabi sallallahu alaihi wasallam ó sì ṣe àlàyé yẹn ó sì ṣe fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ahadith ìgbéyàwó wa bẹ́ẹ̀ sì ni yóò dájú yóò jẹ́ ni dájú ẹlẹ́dàá wa ìsẹ̀ ń tó dájú kódà ní sunmi gbé wa pé ojú ọ̀tún ni ó dà nínú ojú rẹ̀ bákan náà anabi sọlá sọlá jẹ́ kóyọ àfi láàrin ojú rẹ̀ níṣẹ́ ni wọ́n kọ káfíìrì síbẹ̀ láàrin ojú lágbèdè ojú méjèèjì báyìí ibi iwájú báyìí wọ́n ti rí kò sẹ́ wọ́n ti kọ́ síbẹ̀ káfíìrì ẹgbẹ́ rẹ̀ ò lè rí ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ni ó ṣe kíni o òní yóò rí torí di eléyìí ẹ̀jẹ̀ àmọ̀ yìí pé àpẹẹrẹ alikiyama ń bẹ ọ nínú rẹ̀ tó tóbi onáni duhuru dajjal yíyọ tí màsíhù dajjal ọyọ bákan náà wa nuzulu Isa alayhi salam sísọ̀kalẹ̀ tí anabi wa Isa alayhi salam tí ó sọ̀kalẹ̀ wa khuruju dáàbà jíjáde kòkòrò ńlá ẹran ńlá tí ó jáde tí ó máa yọjú sáwọn èèyàn pé gbogbo àdádájọ́ àwọn èèyàn wọ́n pe àmì ọlọ́wọ́n ọba ìlẹkẹ ọlá wọ́n pè ní bákan náà wa khuruju Ya'juja wa Ma'juja jíjáde Ya'juju àti Ma'juj wa hum fi kulli hadabin yansilun gbogbo agbègbè ni wọ́n wà tí wọ́n sọ̀kalẹ̀ sí wàhánzihi تكون عند قيام الساعة وتتابع وتتابع فصار àwọn wọ̀nyí nígbà tí alikiyama bá súnmọ́ yọ ṣẹlẹ̀ wọ́n sì tò tẹ̀léra wọn. qala akhbirni an amaratiha. arákùnrin wa sọ fún anisọ́lá pé fún mi níròyìn nípa àwọn àpẹẹrẹ alikiyama. walamma kanat amaratuha ma'luma. nígbà tẹ́ káwọn àpẹẹrẹ rẹ̀ ń tà àmọ́ ní déyìn lè mọ ni. ajaba rasul ajabahu rasul sallallahu alaihi wa sallam anabi jẹ́pé rẹ̀ ó ṣàlàyé rẹ̀ fún ó ṣàlàyé sallallahu alaihi wa sallam anabi sọ pé antalidali amatu rabbataha òun náà ni nínú àwọn àpẹẹrẹ alkiyamọ ni ìgbà tí ẹrú bá ti ń alamati ẹni tí ń jẹ́ ama. hiyal mamluka òun náà lẹ́rúbìnrin wọ̀rọ̀ bàtà ha ẹni tí ń jẹ́ rọ́bà rẹ̀ olówó rẹ̀ oníṣẹ́ yìí dátú ha aṣáájú rẹ̀ tọ́ ọ̀là aṣọ̀rọ̀ àwọn àfọ àti wọn sàlàyé hadithi wọn ní màáyáhù ìtumọ̀ rẹ̀ wàlláhu a'lam ọlọ́run ló ní òní pé annafi akhiri zaman annahu fi akhiri zaman tó bá gbà yẹ kó sóró tẹsẹ̀rì yọ pọ̀ púpọ̀ ìmọ̀ fẹ́rùsáyà ìmọ̀ súnmọ́ ẹrú dáadáa àyè wọ́n fi ìmọ̀ ìmọ̀ súnmọ́ ẹrú alimamulukat tó ti pé wọ́n bẹ lábẹ́ kápá àwọn olówó wọn fọyẹlídìnnà banat àwọn ẹrúbìnrin yìí wọ́n wà bí àwọn obìnrin dàkúnù bíntù sùrọ̀ àwọn ẹrú tí ó bí ọmọ yìí àwọn ọmọ tí wọ́n bí lóbìnrin yẹn wọ́n wà á jẹ́ ọmọlábí obìnrin. wọ̀tẹ̀kùnù sẹ̀yẹ́dà yọ sì jẹ́ olówó aṣáájú lè omi ha fúyà rẹ̀ wọ́n máa lé kẹta ńlá ha òní ó sì ní. tẹ̀rí báyìí bí ẹrú ṣe bẹ́rù ó ṣe máa bí olówó rẹ̀ ó nígbà tí ẹni tó jẹ́ sẹ́yìdù ẹrú aláṣẹ ẹrú tó jẹ́ olówó ẹrú ọkùnrin lòun ọwọ́ asúnmọ́ ẹrú rẹ̀ àwọn léèwọ̀ ìgbà tó súnmọ́ ẹrú rẹ̀ yìí ẹrú rẹ̀ wá bí obìnrin obìnrin tó bí yẹn olówó ìyá rẹ̀ ni aṣáájú ló jẹ́ fún ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ ò sì bí ìkú òní ẹrú tí bàbá gan ọba sí mọ́ báyìí nínú ẹni tí wọ́n sọ pé tọ́ òun látẹ òun lọmọbìnrin ẹ ṣe kí ni o òun lọ wà pàápàá jùlọ tó bá lọ jẹ́ ike òun nìkan náà ni wọ́n lọ bí ìdajì dúkìá bàbá rẹ̀ ni ó ṣe kíni o ni ó gbà kápẹ́ obìnrin yìí náà sọjẹ́ ẹrú yìí òun náà lọ́kọ rẹ̀ ń súnmọ́ lọ́wọ́ bí àwọn obìnrin tọ́pọ̀ fún ìdá méjì ìdá mẹ́ta gbogbo property làwọn obìnrin ṣe kíni o òun náà ni wọ́n ní. tó látara bẹ́ẹ̀ àjẹ́ wípé ńgbà yẹn ẹrú ti bí olówó rẹ̀ ló ti tọ́ lódodo nígbà tó bá ti jẹ́ pé ẹrú bá ti jẹ́ umul aulad ìyá àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyẹn ni pé ẹrú tó bá bímọ fún olówó rẹ̀ ni wọ́n ń pè ní umul awlad ẹrú tó jẹ́ tó jẹ́ ìyá àwọn ọmọ ìyẹn ni kó ti bímọ fún olówó rẹ̀ olówó rẹ̀ bá kú tó súnmọ́ ni pé wọ́n bọ̀kún rẹ̀ wọ́n bọ̀kún rẹ̀ tó súnmọ́ jù nìyẹn tó ṣùgbọ́n o lágbègbè kó ti bímọ bìnrin fún ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn olówó rẹ̀ ó ti bí aṣáájú ara rẹ̀ nìyẹn ó ti bí aṣáájú torí pé ẹnu ọmọbìnrin yẹn tọrọ nínú ilé bàbá tiẹ̀ tí í ṣe olówó ẹrú tí tọ́jú olówó ìyá rẹ̀ ju ọ̀rọ̀ tí ìyá rẹ̀ ṣe kíni o tó lè sọ lọ. torí ẹ àǹtálídàlẹ̀ amátú rọ̀bátàhà kí ẹrú ọmọ bí olówó rẹ̀ ẹ rí i pé rọ́bátù ní bẹ́ńbẹ̀ yẹn kìí ṣe rọ́bù ha kò sọ pé àǹtálídàlẹ̀ amátú rọ̀bá ó ní rọ̀bátàhà rọ́bátù náà fẹ́ pé nínú tafsiri kan sàlàyé ni pé nígbà tí ẹrú bá ti dẹni tó bí obìnrin olówó rẹ̀. waqila ma'nahu àwọn kan sọ pé ìtumọ̀ rẹ̀ annahu yakfuru al-uquq fatakunu al-bintu ka'annaha sayyidatun li wọ́n ní gbà yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé gbà yẹn ìmọ̀ àṣẹyàṣẹ bàbá pọ̀ ọmọ òní gbọ́dọ̀ lẹ́nu. ọmọbìnrin yóò máa wá wà nípò aṣáájú fún ìyá rẹ̀ nígbà táwọn ọmọ bá ti gbọ́rọ̀ tóbi lẹ́nu ọmọbìnrin ó ṣe kí ni o yóò máa wà ní ipò aṣáájú fún ìyá eléyìí ni àpẹẹrẹ tí Muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé nínú àwọn àpẹẹrẹ alkiyama nínú rẹ̀ òní wà á yàtọ̀ tó ọmọ rí wà ń tàrọ̀ nígbà tó o bá ti rí alìfà àwọn aláìwọ bàtà alìhùrọ̀ àwọn tí wọ́n rí òhò wọ́n wọ̀ sọ bí aláìwọ̀ alàálà àwọn aláìní rìá àṣà àwọn tí wọ́n máa da ẹran nígbà tó o bá ń rí wọn yàtọ̀ àpọ̀ wà lóhùn náà fílípù níyà tí wọ́n ga púpọ̀ ní ilé gbogbo wọn kọ́ ilé alágbèéká ilé alágbèéká nínú àpẹẹrẹ àlùkò yàrá lòun náà. قوله وأن ترى الحفاة هذه علامة ثانية أقول لك جليلية الحفاة أو وبتا أي الذين ليس لهم نعال من الفقر والفاقة أو تسكنوا نبتا لا ترى عيني أتي وشيطان بواجا يتم كناني الفقر pẹ̀lú alifáàkọ̀ أتي àlàáyàlà ìtumọ̀ kanáà wọ́n wá jẹ́dẹ́ka àáìlán fa agùnà ọlọ́run kó tó rọ̀ lọ́rọ̀ ọlọ́run fa in khiftum ailatan tẹ́ ẹ bá ń payé òsì ọ̀sọ́ ọ̀fàyọ̀kẹ́ ní fún ọlọ́run mi fọ́n mi ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́pàdà rọ̀ yín lọ́rọ̀ nínú ọ̀la rẹ̀ nínú sọ́ọ̀tì tọ́wọ́ kálọ̀ wò. so bẹ́ẹ̀ alaalatu àìní alifakiru àìní bákan náà alifaakọ àìní náà lòun náà ò sí ni gbólóhùn oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n tó mọ̀kán ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n sí. tọ́ alùrọ̀ alladhina laysa lahum libas àwọn tí wọ́n lásọ sẹ́yìn ọlọ́run ọba ìlẹ́jọ́ lásán ní hadith ọ̀pọ̀lọ́ sí pé yá ìbáàdì ẹ̀yìn ẹlòsìn mi gbólógún àárín gbogbo ìlànà ìhòòhò ìlà bánkẹ́tà òtúbọ̀ àfẹ́sí bá dasọ̀bọ̀ pọ̀tẹ́kítọ́nì ẹ̀wọ́ amílẹ́ni tí dasọ̀bọ̀ yẹn àkùsọ̀kọ̀ máa ti kíni o máa dasọ̀bọ̀ yìí. tọ́ máa rọ ọ̀rọ̀ọ̀tù o onígbà tí ń sàlàyé nípa àwọn àpẹẹrẹ àlùkìyàmà náà nípa àwọn obìnrin tó nìsa òǹkà síyàtò ní àríyàtò àrí rọt àríyàtò wọn wọṣọ ṣùgbọ́n ìhòòhò ni wọn wà àríyà ní oṣù kìíní ọwà ní ìhòòhò so àwọn tó àlùrọ́ọ̀tù àwọn tó ń rí ìhòòhò tí wọn lásọ àlàáda ayé àwọn àwọn tó ṣe pé wọ́n jẹ́ olùdáran jamu rọ́ọ̀ì onírìá wa hum alladhina yar'awna al-aghnama wọ́n làwọn tó ṣe pé wọ́n darí wọ́n da àwọn àgùntàn àwòlá àwọn yìí kánú fìlẹ̀ àti àwọn yìí wọ́n máa wà nù pápá lọ́pọ̀lọpọ̀ bí buyutin yanquluna min mahallin ila akhar wọ́n wà wà ní àwọn ilé tí wọ́n ní ń bẹ̀ ilé tí wọ́n gbogbo láyè kan lọ síbò ni ilé sọ ni wọ́n bá ti dá gbègbè kan báyìí wọ́n rìgì mọ́lẹ̀ rìgì mọ́lẹ̀ rìgì mọ́lẹ̀ wọ́n wá ká igi yẹn jọ wọ́n wá ta aṣọ lé lórí ibẹ̀ wọ́n gbé tí wọ́n ra máa fi hàn lélẹ̀ báyìí tọ́wọ́ tó fi ń tẹ́ ìrìn àjò wọn lọ ó tún tugi wọn ó tún gbogbo ẹ̀ wọ́n kó sórí nǹkan ọ̀gùn ó tún ṣe kìnìún àtàsọ wọn tọ́wọ́ tó dé bómi tó tún fi pẹ́ ọ̀pá ìrìn àjò wọn dábàdì ó tún ta ó ṣe kìnìún wọn máa sùn bẹ̀ àwọn yìí àwọn ni àwọn rè á àṣà wọ́n fi áàkiri zaman tọ́ba ti gbẹ̀yìn gbà yẹ sọ̀tọ̀nù náà fi múdùn ẹ̀rí báyìí àwọn náà dẹnu tó ti pé wọ́n máa nílẹ̀ tó máa nílùú àwọn náà máa gbèlú dáadáa tí wọ́n gbèlú àti wọ́n gbèlú wọ́n ń ralẹ̀ ní wọ́n sì ń kọ́ ilé lọ ẹ̀ káàkiri ẹ̀ jagbẹ̀ ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ lọ àyè míì náà tí yẹn bá dé igbó ọ̀rà òǹkàlùkù ti ra lẹ̀ rẹ̀ wọ́n tún ní school government approve abẹ́rẹ́ báyìí tọ́ àwọn náà dẹni tí wọ́n gbé nù ú wọ́n máa lo ìlú dáadáa dídá iná gbé láwọn náà máa gbé wẹ̀ẹ́bùnúnà kò sóòrò wọ́n sì máa kọ́ àwọn ilé alágbèéká alágbèéká wọ́n lè ìmọ̀ ọ̀rọ̀ àtàwọn ilé àṣáhìkọ́ àwọn ilé tó ga àwọn síbìlà káàdà mí ní àlẹ́ àmà ti sáà nínú àwọn àpẹẹrẹ àlùkìyàmọ nìyẹn idha tahawwalat al-badiyatu ila hadira nígbà tọ́nà àgbẹ̀ bá ti tọ̀nà àgbòrò tí oko dilé tahawwalat al-badiyatu inú oko ó yí padà ila hadira sílùú ọ̀làjú tó nígbà yẹn àpẹẹrẹ àlùkìyàmọ nìyẹn o àpẹẹrẹ àlùkìyàmọ nìyẹn wọ́sọ́ọ́rù yàtọ̀pọ̀ wà lóun náà fi sílímà bá a di tó wá di fáwọn èèyàn àwọn náà ń ga ní kíkọ́lé kíkọ́lé kíkọ́lé alárinrin ilé tó ga wọ́n yà dábàá owó nàbí àwọn sì ń ṣe yàrá pẹ̀lú ẹ̀ pé kí ni wọ́n kọ́ yìí ọ̀wọ́ awolé tí mo kọ́ wọ́n ń yàrá pẹ̀lú ẹ̀. bákan náà wọ́yẹn wọ́yùn máa tó náà ha tó tó jẹ́ pé látara rẹ̀ wọ́n máa sọ pé lè ṣe ọ̀dà tó tèmi tèmi dájú tiẹ lọ wàhùn lẹ́bìínà wàhùn lẹ́yìn sami àdàtì tọ́jú pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti tètè sí wọn tẹ́lẹ̀ lórí tẹ́ bá rí fúlàní lápẹ̀rẹ̀ tẹ́ bá ní ah, afẹ́rẹ́ rẹ̀ ń gbà mí ni àyè ah, ní kò ní tí èmi ò fọwọ́ sí kódà má yẹ tí wọ́n rà ní ìjẹta mà mo ti lórí òun má lè ní tí èmi ò fọwọ́ sí mo ti kọ́ ilé èmi mo ti ní ìyàwó mo tún ní màá ṣẹ́mu mo máa mo ní rédíò máa àbí ẹ̀kọ́ ni o ti kọ́lé ilé kí lọ́kọ́ ilé kókó fa tó bá ń ká lọ wá lọ wo ilé tèmi mo ti kọ́ ilé èmi kò ní jẹ́ mi fọ tèmi ò sá màlúù ma tọ́mọ fẹ́ lé dúkìá igbó ni dúkìá ni eléyìí tọ́ ìwọ máa sọ pé ah ọmọ para kòrò pé ń mo ló rí mọ́ ìwọ ò ní dúró bòde wàláì débi bòde pọ̀ subhanallah inú tètè wọn ni wọn ti gbà pé tọ́bi ìdílé sílẹ̀ alábàárà kékeré báyìí gbogbo tó gbé kókó lé lórí ah pẹ̀lú ńlá ilé alárinrin lọ́kọ́ yẹn ó ní kò sí tó kò sí mọ́ òun ti kọ́lé. a béèrè pé takùn gbó location lè rẹwà ṣé wọ́n máa kò rí ilé ilé ilé ní eléyìí ilé náà ní ìmọ̀ lọ sí ìgboro kankan ilé ní. ọlọ́run pé a ó ti kọ́lé tòótọ́ o àbẹ́ ẹ̀kọ́ ni ó ti kọ́ ilé ẹ wá wò lónìí nínú òlùwínú ìgboro ni wọ́n wá káàkiri báyìí. A kan bẹ ní kára olúwọlé wa yìí subhanallah ọkùnrin kan bẹ láti gbọ́ ọ̀rọ̀ àdéhùn tiwa tọ́ba fẹ́ wọlé báyìí gbogbo àwọn kára òdìdè fún de káì òde tọ́ba ìfẹ́ jáde nù kára wọ́n pọ̀ sí ọ̀nà àwọn oníbejì wọ́n pọ̀ síbẹ̀ wọ́n bá dá mọ́tò lù wọ́n kẹ̀ yọ kàn tọwọ́ bọ ibi sẹ́ẹ̀kù báyìí yọ ọ̀tà owó yẹn sílẹ̀ ńlọ tiẹ̀ nù subhanallah àwọn ọmọ yorùbá máa jà sí gudugudugudu ah nǹkan ṣe wá o àbẹ́rẹ́ báyìí tọ́ba sójà báyẹ̀ ní pípìlà ni tọ́ba sì gbé agbádá sí báyìí ẹ̀ tún máa wò ní pé ayé ò bá lélẹ̀ jẹ ọlẹ̀ àtọlẹ̀ tọ́lẹ̀ pílà ni subhanallah ẹ wá wọ̀n báyìí àbí tani ọmọ tani ọmọ ilé tí ẹ lọ́wọ́ ilé tí àkókò kọ́ sí ọjà bẹ̀ ẹ wọ àwọn mọ́tò rẹ̀ lórí ìrànràn ni wọ́n tún wá sọ fún yín wípé màálù táwọn obìnrin ó ti fún wàrà ní bẹ ní sẹ́yìn màálù káwọn obìnrin ó lè ṣe kíni o wọn lè máa rí wàrà fún lóko títẹ yìí bí a ti ń sọ̀rọ̀ rẹ̀ yẹn tiẹ̀ tó kéré sí tàbúrò rẹ̀ bá bọ̀ káì ọlọ́run kí àwọn èèyàn ẹ ò wọ́n lónìí ìgboro ìgboro ni wọ́n ra lẹ̀ sí táwọn ọmọ pé ọjà gbẹ́ ti di ìgboro ẹ wá wọ́n ti sè tọ́ àwọn àpẹẹrẹ ni o àpẹẹrẹ ni àwọn tó ṣe pé àlàáda àwọn ni kí gbégbó. wọn wá ń dẹ sọ́nà sọ pé kí wọ́n láwọn lè gbé koro ni àwọn náà gbé koro ọ̀dẹ̀ tó ti pàánà ń kò sí pé kò wá máa gbé koro. yẹta ẹwàlúùnà ilẹ̀ àfúnìyà wọn padà di ọlọ́rọ̀ ilẹ̀ dẹni tó ní owó lọ́wọ́ a kun má hadhihi min alamati saa gbogbo eléyìí nínú àwọn àpẹẹrẹ alqiyama wa kama ta'lamun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé bó ṣe rí fa inna fa inna rasula sallallahu alayhi sallam la hawa gbogbo na lajọ mọ na àtẹnìkọ kan wa látara ìjẹ olùgbàgbọ́ òdodo tá à ń jẹ látara ń ta nígbàgbọ́ tọjẹ bọrọ tó pamọ́ nì gbogbo amọfani sọlọm kálá wà máa yá ń tẹ́kọ́ àìní lè háwà àníbi sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu inú ìhùwà ìlà wáhíọ́n yóò hà. kàmá tí àlẹ́mú náà lẹ́hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè mọ̀ tẹ́sí wọn ní ìsinsìn kẹ́yìn fà hálù náà báwo ni tẹ́tí àwọn yẹn ti wá rí lónìí. làkọ̀dìtà ọ̀yà ọ̀tẹ̀l àhwàl àwọn ìṣesí ti yí padà wọ̀tàhẹ́wàlẹ̀ fúkọ́rọ́ ilà àgùnìyà àwọn aláìní ti paradà sọlọ́rọ̀ ashabu sarawa tí wọ́n ti di àwọn tó ṣe é gbé wọ́n ní àwọn dúkìá wàtàhàbọ̀rọ̀ tìlìbàdíyà ọ̀pọ̀lọpọ̀ bí tá a pè lóko ti di ilé ó ti di gbòòrò ó ti dùn lọ́làjú wọ́n bá náà wọ́tàkọ́ wa ló fẹ́lifóníyà ni wọ́n kọ́lé wọ́n ti gà ní ilé kíkọ́ wàhálà mìsídáàkù máa kọ́ dàkú Rasulullahi sallallahu alaihi wasallam. táà rẹ̀ bá ti bẹ̀ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ tó o gba nẹ́bí lánàbí tó o sì fẹ́ gbà lójú tẹ́ eléyìí náà ń jẹ́ ìgbàlódodo fún tánàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹ wọ ọdún tánàbí ti sọ fún wa o sallallahu alaihi wasallam ẹ wàá wò lónìí ẹ wàá ṣe rí eléyìí náà ń jẹ́ máìlẹ́mú mi máìlẹ́ mi lòbó wa. àmì ni nínú àmì ìjẹ́ ànábì fánàbí ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ló ti sọ lódodo gbogbo àwọn nǹkan tó ń sọ fún wa eléyìí ó gbogbo ẹ̀ náà láàrin ti ń ṣẹlẹ̀ ìdí òní ìṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ìyẹn ti la láì wọ́n tẹ̀ra rẹ̀ yọ ọ̀ṣẹlẹ̀ torí kí ìṣẹlẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. eléyìí nínú àwọn àlàmà ti tí a ní sọ̀rọ̀ ká fún arákùnrin nínú nínú hadithi ọ̀hán arákùnrin lọba lọ arákùnrin lọ bọ́lá bíi tìǹà maliyan àwa lọ àsìkò sáfẹ́rẹ́ ọ̀pẹ́ kò jìnnà tó lọ lẹ́yìn ìgbà tó lọ díẹ̀ tán ọ̀kọ́lá ya Umar alẹ́bàáni rẹ̀ Umar ọ̀dọ́dẹ́rì ìmánì sàáín sọ ọmọ oníbèrè tí ń béèrè gbogbo àwọn béèrè tí ń béèrè yẹn olùtú mo bá sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ló nímọ̀ jùlọ o. ọ̀la hàdà jibril anabi sallallahu alaihi wasallam jibril nìyẹn àdáàkùn yu'allimukum amra dinikum ọwọ́ abayín láti fi pẹ̀lẹ́kùtù kọ́ yín ní ẹ̀kọ́ ẹ̀sìn yín. tọ́ hadithi gbọ́lọ́wà ọwọ́ àánú. súnánù ọkọ ànàsáyì tó nínú súnánù ìkóbọrọ àtúbà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni afọ ibùdó ìbánu gbà wá tó níbẹ̀ nínú rẹ̀ tó ti kọ́ wà nínú mọ́sílẹ̀ pẹ̀lú pé ti àtàkùn yóò alẹ́mọ̀kún bíi náà kù ó ti ti fa iná hu jìbìrì nínú ti sọ̀hẹ́. tó kọ́lùhù wọ́n lóun tí ọwọ́ kọ́ọ̀là fàmọ́bọ̀ ọlọ kọ́ọ̀là bí sinamali yaani wakutan ọ̀sìrọ̀ alásìkò tó kúrú díẹ̀. ọ̀kọ́ọ̀là níbi sọ́lá nànà bí wà ní pé yà Umar rẹ̀ Umar atẹ́dìrì mani sáyẹ̀lì sọ ọmọ oníbèrè yẹn. àwọn atẹ́dìrúnà mani sáyẹ̀lì tí gbogbo yín sẹ́ mo oníbèrè. òbírí wáyà tì inú ẹgbà mi àná nàbí asọ̀lọ́lá àdìsọ́lá kọ́ọ̀là níbi sọ́lá yìí pé àlẹ́ yẹ bí rọ́jùlì ẹ mi wá ọ̀làmúyẹ kúndìrú àlẹ́ ìfúnra wọn lágbára àtìrí. wọ́kọ́lù gbólóhùn rẹ̀ sọ́sọ́ yín pé haza Jibril Jibril lulẹ̀ àdáàkọ́m yóò àlémukọ́m amúrọ̀dínìkọ́m ọwọ́ abayé láti kọ́ yín ní ọ̀rọ̀ ẹ̀sìn yín haza lẹ́dí dákọ́lá wọ́tá àlà arákùnrin tó wọlé tó béèrè yìí tó wọlé tí ń béèrè àwọn béèrè ní azihil asila gbogbo àwọn béèrè oríṣiríṣi jamu soal ń jẹ́ kí ni o àtìlà ẹni tí ń béèrè gbogbo àwọn béèrè wọ̀nyí huwa jibirilu aleyhi salam malaku jibirilu aleyhi salam ni wàjà fi suratu rajulin ọwá ní ìrísí ọmọnìyàn ọkùnrin kan kàmá wúsífà gẹ́gẹ́ bí wọ́n ti ròyìn rẹ̀ lẹgọrọ bí tàlímì lìhàmìrì ọwá nítorí àti fáwọn tí wọ́n bẹ níjókòó ànábì lẹ́kọ̀ọ́ ni min umuri dinihim nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn. ala tariqi su'al wal jawab ọgbà ọ̀nà ìbéèrè àti ìdáhùn torí pé ọ̀pamọ́ ọ̀pamọ́ àwọn ipa tí ìkọ́nilẹ́kọ̀ọ́ gba ọ̀nà ìbéèrè àti ìdáhùn tí máa ń pa tí máa ń kó nínú ìgbésí ayé ọmọ akẹ́kọ̀ọ́ kò kiri rárá bó ti kọ́ wọn. torí pé nínú tó lè ta ọmọ akẹ́kọ̀ọ́ jí òun náà ló wà. bá a ti jọ wáyé tí mò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní màá bẹ́ẹ̀ lọ yín ẹni tó bá fẹ́ tó gbé yọ la dúkìá gbẹ̀ntì ọ̀bá fún oye tí ń tàǹbà lọ yóò lè ṣe kíni o yóò lè fi oye sí i. tó àwọn inú àwọn ọ̀nà tá a gbà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yìí tó pé gbogbo ẹni tó bá jẹ́ pé education ló ṣe ní school ọmọ gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi wọn sọ fún àlè kọ́ ọmọ inú àwọn ọ̀nà tó sì pegedé tó dáa jù púpọ̀ ọ̀dà ọ̀dà gan ẹ̀yọ̀ sẹ́kìnì ọba ti kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ débì kan ọmọ béèrè àwọn béèrè kan ó tún tẹ̀síwájú ó tún béèrè àwọn béèrè kan ó tún tẹ̀síwájú. fadalla hadha alhadith ala masail azima hadith ń tọ́ka lórí àwọn ìwádìí mímọ̀ tó tó tóbi gan masala lẹ́yọ̀kan kí ni jámù rẹ̀ masail almasalatul ula masala alakọkọ anadina yẹn kọtùmù ilà sàlàsàtà sàm ẹsìn pé mẹ́ta ìpele mẹ́ta ló pín sí ó pín sí màrán tó mẹ́ta alìsílámù wọlé ìmán wọlé ìsán islam àti ìmán àti ìsán ìgbà e, ìgbàfà ìgbàlódodo àti ìṣerere kólò màrúdàbàtì gbogbo ìpele kọ̀ọ̀kan àlà mina lẹ́sìn kọ̀bílà ha ìpele kọ̀ọ̀kan ńṣe ló ń ga ju ètò tó wá síwájú ẹ̀ lọ ìpele iman ọ̀gá ju ètò wá síwájú ẹ̀ lọ sí ti islam ìpele ihsan ìpele ihsan ó tún lọ́lá ju ètò wá síwájú ẹ̀ lọ sí ti iman ihsan yẹn àti islam àti iman ńṣe ni ihsan ṣe kí ni o ojú méjèèjì lọ. bákan náà wọ́kúlù wọ́kúlù martabatin gbogbo ìpele kọ̀ọ̀kan ipò kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn yìí láha arkan ó ní àwọn orígun tiẹ̀ arkanul islam wa arkanul iman wal ihsan àwọn orígun islam orígun iman àti àwọn orígun ihsan. ti ihsanu jẹ ọ̀njẹ́ rúkúnù wáhìdì orígun kan ṣoṣo almasalatu saniya masala ẹlẹ́ẹ̀kejì sáré kọ́ nínú hadithi fihi ta'limu bitariqi su'al wal jawab. ń bẹ níbẹ̀ ìkọ́nilẹ́kọ̀ọ́ gba ojú ọ̀nà ìbéèrè àti ìdáhùn wàhálàhìn kọ́ríkọ́ tó ń ta àlèmí ìyàtọ̀ nàìjíríà ìkọ́nilẹ́kọ̀ọ́ ọ̀nà ìkọ́nilẹ́kọ̀ọ́ tó yẹ kóró tó dínà kóró òlélẹ́ yìí tẹ́ ẹ máa pé gbogbo àwọn educationist láyé wọn ò ní ìsìlá yìí sáni sọlọm ti tó ti tó ti sọ eléyìí tó ti ti lo ìlànà tí mọ́lá kùtì bílá àlè sọlá sọlọm ti lo ìlànà ikú àná sọlọm lánàá bí náà lò fún àwọn sọ̀hábà wọn lọ́wọ́ ìtàrà rẹ̀ láì mọ iye ọ̀nà lànà sọlọm pé tẹ́ ẹ máa ń kaba yìí àtàbí ni àwọn ọmọ wa rọ̀ sólò ó àyà lẹ́hánnáha adìyẹ lílì tìbà torí pé kéèyàn ò ṣe bẹ́ẹ̀ ó pe ni lọ síbi kéèyàn ò ní tají púpọ̀ jù wọ̀tàlá kẹlẹ ìlmà yóò sì rọrùn fún yàn láti gba ìmọ̀ ní kọ̀ọ̀nùhó yẹsàlú wọ̀yẹ̀dà hayà òde ìnùhó yẹsàlú wọ́n máa béèrè lọ rẹ̀ tàbí bí ó ṣe ń béèrè lọ wa á máa gbáradì fún ìdáhùn rẹ̀ pẹ̀lú làákàyè wa pẹ̀lú òye wa yẹtàtọ́ lábòlì jawab á máa ṣe kiri ìbéèrè ó sì máa ń béèrè fún ọmọ bùkátà ìdáhùn gbọ́n máa yulqi alayhi al-jawab lẹ́yìn náà tí malaku jibril alayhi salam kó ṣe béèrè báyìí alayhi salam ìṣe ní fún ní èsì ní fún lẹ́sì wa huwa yatatallaru ilayhi yakunu hadha asba gbogbo àtẹlẹ ìbá ti ṣẹlẹ̀ ní ọkàn yẹn ọmọ rinlẹ̀ sínú déèyàn dáhùn ní dáhùn yẹn eléyìí ló ti fi ìbéèrè rinlẹ̀ á sì máa fi ìmọ̀ rinlẹ̀ sínú ọkàn yẹn púpọ̀ jù al-mas'alatu thalitha mas'ala lẹ́kẹta fi fil hadith. دليل على أن من سأل عن علم إن بنو إنه مسألة إنه حديث بني يوسف أبيري لقاي مكان وهو لا يدري يوسف ما عليه أن يقول أطف قصيب الله ورسوله أعلم ولا تسأل لما نبقى تسأل tàbá wa sọ bẹ́ẹ̀ ní ìsìnkú Allah wa rasuluhu a'lam ìta àgbàlérò ni pé àti bí a ní sè wa rasulu tàwí bẹ́ẹ̀ yẹn á tún padà á jẹ́ pé tùmọ̀ tá a tún ni pé sunna yẹn ńlọrọ̀ ẹ̀ ṣe kí ni o ló tún yé ju àmọ́ ìtọ́tọ́ náà tá a lè máa sọ bìnrin sọ pé Allahu a'lam tàbí al-ilmu inda Allah tọ́. bikulli yakilu al-ilma ila alimihi yóò ṣe àfihàn ìmọ̀lọ́sọ́dọ̀ bàtọ́ mọ̀ wala yatakallamu bil jawab òní fọ́ ìsìn onísọ̀rọ̀ pẹ̀lú èsì kan wọ̀ hùwà láyà àríkù létí tí ọmọ wà yẹsẹ̀ ọ̀rọ̀bù hádà láyà jù tí ó wà lọ múra rà tí ó kà sọ kankan kan bóde sẹ́nu ẹ bá ilé ọ̀tọ́ ní òfin ẹ̀sìn ọlọ́run wọ̀rọ̀ sọ́dọ̀ sọ̀rọ̀ láti sọ́dọ̀ lámà sórí ilẹ̀ àyìn sáà òjijì ọlọ́run nígbà tó béèrè lọ́rẹ̀ nípa àdìpé àmà gángan ọ̀rọ̀ sọ pé mọ́lẹ́mọ́ tó wúlò àní hábi àdàmà mí ẹni tí wọ́n ń bi léèrè onímọ̀ tó ẹni tí ń béèrè lọ́wọ́ rẹ̀ wòlíhàdà wòlímà kọ́ọ̀là wòlámà kọ́ọ̀là ní sọ̀hábàtì àtẹ̀dìrú ọ̀nà wọn ní israel bẹ́ẹ̀ náà nígbà tá ní sílọ́m délé wọn sàbí pété mọ́ ní béèrè kí náà sàbí sọ wọ́n hóm láyà àrìbú náà wọ́n tún wò sí máa kọ́ọ́lù allahu wa rasuluhu alam fadalla nítorí wọn sọ náà ní pé allahu wa rasuluhu alam fadalla zalika ala anna masail ash-shar'i ilé ń pé àwọn ìwádìí mímọ́ ẹ̀sìn wa masail ad-din àti àwọn ìwádìí mímọ́ ẹ̀sìn la yajuzu at-takharrubu aw kéèyàn ká máa ta ọpọlọ kọta làákàyè kó ní òun fẹ́ fi òye lásán gbé e lè ànà hàdà mínà tẹkẹ lófin nínú àlàbọrùn lásán lọ́wọ́ àbẹyẹn sọba ti bẹ́ẹ̀ wọlé kí mankana ẹyìndà wẹẹyìn ṣùgbọ́n tọba ní ma lọ́dọ̀ wà ìnáwó yòjìbù yọ dáhùn wọn máa ń lẹsà ẹyìndà wẹẹyìn ẹtí ọba ní ma yẹ kúlù allahu alam yọ sọ pé allahu alam wọn máa ń kọ́ ọ̀lẹ́lẹ́ adìrí fọkọ̀ di àjàbà ẹtọ́ bá ti sọ bí ìbéèrè tí wọ́n béèrè lọ rẹ̀ pé kí lélẹ́yìí tó sọ pé láà àdìrí ọlọ́tí fèsì ó ní mi mà wọ́n ní òtí mi sí wa àmọ́ ti fèsì kí wá lè sì là àdìrí mi mà ṣàpùpẹ́ jẹ́jẹ́lẹ́ àwọn ọ̀rọ̀ lé èyí wọ́n yà tètè lọ sọ́dọ̀ ẹni tí kò bá mà nígbà tó sọ pé òun ọ̀mà. وقد سئل الإمام مالك رحمه الله تعالى إمام دار الهجرة إمام مالك وما أنس الله بارك وان وبيل لهم عن أربعين مسألة nípa masala ogójì ìwádìí mímọ́ ogójì wọn béèrè wọn fàjábà à ń tètè mìnìhà ìmáàmù Málíkì ti dáhùn mẹ́fà nínú rẹ̀ wàkọ́lá fìlìbàkìyà níbi mẹ́rìnléní ọgbọ̀n tó kù ọwọ́ àtọ́ níbẹ̀ pé lá ọ̀dẹ̀rì ìmọ̀ à bó wa ń tiwa lónìí kódà àwọn òdì gbèbèrè ọ ní gbogbo ń dẹ́ba fẹ́ béèrè ni ẹ máa béèrè lìkú lè sọ àlìjàwà kò sí ń dẹ́ béèrè sí sí ń tòsí سبحان الله o asálẹ̀fúnà صالح àwọn ẹni rè síwájú wọn jẹ́ni dáadáa síwájú yẹn yẹtawa rọ̀ọ́yúnà fìlìfàtìyà wọ́n máa ń ṣe àṣàjẹ́ wọ́n máa ń sa ọ̀rọ̀ sọ nípa ìdáhùn débi pé wọ́n á máa ti ìbéèrè míì wọ́n á máa ti sọmọ akẹ́kọ̀ọ́ pé kọ́ dáhùn subhanallah báwọn ṣe rí ni àmọ́ wa ní ìsìn gbogbo ẹ̀ láwọn ti sọ ya pé kò sí ètò gbé ata létí rẹ̀ a mo ní mọ̀ gidi ni a bó ṣe ń wò mí tí n bá sọ pààyà báyìí ibi tí atẹ́gùn sóò mi bá fẹ́ lọ ó lè rìn débẹ̀ lógójì nù wọn nínú ogójì ọdún àhá kò tiẹ̀ lérí subhanallah kódà o ọ ma sọ fún ní tọ́ ọba máa ọ sọ pé ọmọ tọ́ ọba tí kà á sọ pé tọ́ fún mi láàyè kò fi dìgbà báyìí màá ṣe kí ni insha Allah ta'ala bàbá yín kà máa ti fún ilé tì rẹ̀. tọ́ látara bẹ́ẹ̀ bí Imaamu Malik rahimahullah ta'ala bó ṣe sọ nìyẹn. fa qala lahu oníbèrè wa sọ fún Imaamu Malik ana ji'tu min kaza wa kaza ọ mọ bí mo ti wá béèrè láti ìlú báyìí báyìí báyìí báyìí kéèyàn dá akọ lu tó dín wa safartu wa ta'antu rahilati mo ṣèrìn àjò mo da dábàá mi láàmú nǹkan ọ̀gùn tí mo gùn mo dà láàmú wa taqulu la adri ọ máa sọ fún mi kó mọ̀ lẹ́nu máa kọ́ wọlé ọ jáde kọ́ ọ̀pọ̀ béèrè akọ́ ọ̀pọ̀ ìtì béèrè kọ́ ọ̀pọ̀ síta báyìí kọ́ọ̀là Imam Malik sọ pé erika bọrọ hilata gun kan kun rẹ padà wọsi habi ilal baladi lẹbi ji taminihu kọ lọ sílùú tó ti wá. wọkólisa alitu malikan kọ wa lọ ma sọ fún àyàn pé gbogbo ẹyẹ yàn mo béèrè béèrè lọ́wọ́ maliki fọkọlá la adẹrì ẹ̀gbọ́n tí maliki tẹ ń pè ní imaamu darul hijira ẹ̀gbọ́n tó wí ni la adiri ló wí o lọmọ wí. hada laysa aiban èmi ò rí yẹn sí láì fi èrè tí láì fi pé anel insana idha kana la ya'rifu al-jawaba pé tọ́mọ ni ọba mẹ́yìndì fílì umori nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ash-shar'iyya ọ̀rọ̀ òfin ẹ̀sìn annahu yaqulu la adri kọ́ wa sọ pé mi mà kọ́ wa sọ pé láì fi ni rárá o walau kana aliman kódà kọjá olùmọ̀ torí pé ar-rasulu sallallahu alaihi wasallam qala bí àlàmà mí náà sáìlì kódà anẹ́bí tó tún jẹ́ olùmọ̀gánà ó tún sọ pé ẹni tí wọ́n ń bi léèrè òní mà tó oníbèèrè. ọ̀gáàdì sallallahu alaihi wasallam idha su'ila fi ba'di al-as'ila tí wọ́n bá béèrè apá kan àwọn ìbéèrè kan lọ́dọ̀ òjì sallallahu alaihi wasallam walam yakun 'indahu wahyun tí wàá yóò ti ìdè látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba sọ́dọ̀ rẹ̀ azza wa jal intadara anabi ó ṣe sùúrù ni hatta yanzila al-wahyu títí yasalunaka an kada abẹ ẹkọ ni yasalunaka anil khamr abẹ ẹkọ ni wọn máa bẹ lọrẹ nípa ọtí yasalunaka anil mahir wọn máa bẹ lọrẹ nípa nǹkan oṣù obìnrin abẹ ẹkọ ni ha amọ̀rin bẹ́ẹ̀ yasalunaka anil ahilla wọn máa bẹ lọrẹ nípa àwọn ìlétésù yasalunaka anil ruh wọn máa bẹ lọrẹ nípa ẹ̀mí èyí náà rí yasalunaka tí bẹ nínú alukur'ani tọkọ qala Allahu ta'ala yas'alunaka 'anil khamri wal maisir wọ́n máa bí lọ́rẹ̀ nípa ọtí àti tẹ́tẹ́ títa qul fihima ismun kabir ọ̀pẹ́ ẹ̀sẹ̀ tó tóbi ọ̀bẹ nínú rẹ̀ qala ta'ala ọlọ́wọ́n ọba ìdíkẹ́ láti sọ pé yas'alunaka 'anil ahilla wọ́n máa bí lọ́rẹ̀ nípa ilé tẹ́sù qul hiya mawaqitu linnasi wal hajj sọ yìí pé ó jẹ́ àsìkò fún àwọn ènìyàn ó sì jẹ́ àsìkò fún iṣẹ́ hajj òjíṣẹ́ ọlọ́sọ̀lá àṣàlám kánà ìdásù ìlà tí wọ́n bá bẹ̀ lọ́rẹ̀ wàlámiyẹ́kùn ẹ̀yìn dàhú jawaabu tí ò lè sí lọ́dọ̀ yẹnjẹ́bìrù yóò retí yóò ṣe sùúrù hàtà yẹnzila àlehi wa títí tí wà yóò fi sọ̀kalẹ̀ sínú mina Allahi ta'ala látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ká jùlọ. wa kadhalika ghayruhu min babi awla tọ́ba jẹ́ni tọ́lọ̀ ń rán ní tẹ́lẹ̀ léyìí tọ́lọ̀ ń ṣe lẹ́ni tó kẹnu tó gbòòrò tó gbáàyè tó fẹ̀ nímà. èmi àtẹnìkọ̀ọ̀kan wa tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ láti sọ ẹ̀gbọ́n báyìí tipẹ́tipẹ́ láti sọ lá adìrì ìbéèrè tó ṣe pé tí wọ́n bá bí afáwa bákúrò ṣèṣe kọ̀rọ̀ bí ọlọ́run tẹ̀lé àyù lá adìrì ni ó wì ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àléfù bá tata ó ní kílẹ̀ wàá mọ̀ ṣé gbogbo èsì náà ọtọ́kọ̀tọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni láwùjọ lónìí ọtọ́ ọtún tẹ̀mí oníkọ̀tọ́ kílẹ̀ rí ni máa béèrè máa wá káàkiri èmi sọ fún ọkọ́tọ́ o tún béèrè rí mo ní ọ̀tọ́ tún ṣẹ̀ṣẹ̀ ń dáàbò sọ̀rí fún wa tó bá jẹ́ pé ìlẹ́fẹ́ àwọn àfa wa bí wọ́n ti máa ń sọnù àbẹ́yìn ọmọ àwọn àfa wa ni tí alìkìtàbù là fà yín ìwọlẹ́ tún pè lálìkìtàbù ókè ọmọ ti jẹ́ alìkìtàbù ókè as-sunnatul mutahhara tóun náà ni àfa yín ó ní ìwé sálù lónà o ah, ọmọ ti jẹ́ as-sunnatul mutahhara ó ti wá ọgọ́ntì ọ báyìí ọgọ́ntì ọ pé àbẹ́ ẹ̀ mọ bàbá àwọn níbi wá kí wá ní bàbá yín níbo wá ní bàbá yín ọ̀hún wá ní mọ̀dé alẹ́ ni tọ́lọ̀ ń fi mọ̀ yẹn rántí wa òní sọ yí pé mọ́lmọ́sọ́lù àníhá di àlàmà mi náà sáàyè ẹni tó ń bi òní mọ̀ tó ẹni tí ń béèrè káwa náà lọ́mọ bẹ́ẹ̀ pé àwa mi bá bi àwòlà yẹn ń dẹ́sẹ̀rọ yẹn ń tàlà wáyọ̀ ìwọ náà tọ́ ma ó ti ṣe kí ni ó ṣe sùúrù tó fi lọ́mọ béèrè lọ́wọ́ ẹlòmíì sọ yàtọ̀ sí ọ ẹlòmíì ọjọ́ rẹ̀ lójú púpọ̀ ọjọ́ rẹ̀ lójú púpọ̀ ntí òye tán ni ó béèrè lọ́dọ̀ ẹlòmíì tó jùlọ ó jùlọ lọ́jọ́ orí ó tún jùlọ nú ẹ̀kọ́ ni pé a ah, àbúrò ọlọ́mọ béèrè irú nǹkan yẹn tó àwọn àwọn sọ pé yẹn di àwọn ti dàbà fún yàn kí wọ́n á ní kọ ọjà yẹn wọ́n já àbá fún ọ tí yẹn wọ́n sọ pé ò lè rí mọ́ rẹ lóní àbí wọ́n ti ẹ̀fẹ́ sọ pé wò láàfà láyé subhanallah ẹ̀dá kan ẹja máa béèrè lọ́wọ́ ẹlòmíì ni ọ̀ka tíra díẹ̀ kó tó gbé lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ tó yé jù ọ́ lọ tàbí tẹ́ tó jọjọ́ akẹgbẹ́ bílẹ̀ yìí ti ka pamọ́ sálàbà yìí àjọ béèrè bẹ́ẹ̀. àwọn yẹ́bù hàtà ánìlìmọ̀tì alàdì tàbí kó ṣe wádìí pamọ́ sálà yẹn fi kútùbí ahlil ilmi nínú àwọn tíra àwọn olùmọ̀lẹ́ yẹn ta hasọ́lá alàjàwábì kó bìrì èsì àmà ànyẹ sáàjìlá fàhádà fíhì kòtòrò tó nà àzìmà kéèyàn kánjú fóye kọ́ èsì yìí ìgbé mọ́jẹ̀ ń lọlé tíbi fún ọ létí sájẹ̀ ń fún ọ báyìí náà ni ìdí ń bẹ́ ńlẹ̀ ni gbẹ̀dí bẹ́ẹ̀ sọ gbẹ̀ ìdí ń bẹ́ ńlẹ̀ okùn kò kùn sọ́ọ́ gbà ní náà wá àìmú náà wá kọ́ ọ má kánjú ìmá kánjú ewu tó tóbi bẹ́ẹ̀ wọ́n fi ìso o àdàbì ẹ̀kọ́ bí ìlú ẹ̀kọ́ ẹ̀ àìlẹ́kọ̀ọ́ òun náà ni máa lọ pẹ̀lú ọlọ́run àìlẹ́kọ̀ọ́ yòjìbò à ń ṣàrẹ̀ ìlà torí pé ní tí bá ń fèsì bí ìbéèrè ń fèsì fún ọlọ́run fún yìí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní gbà sọ ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ láti fi báwọn yẹn sọ̀rọ̀ ní kọ́lọ́ sọ báyìí ọlọ́run fẹ́ báyìí yaqulu Allahu ahalla kada yọ máa sọ báyìí pé Allahu ahalla kada ọlọ́run sọ nǹkan báyìí dẹ́tọ̀ aw harrama kada tàbọ́lọ́run ṣe nǹkan báyìí léwọ̀ aw shara'a kada tàbọ́lọ́run ṣe nǹkan báyìí lófin wal amru fihi khuturatun jiddan ewu pọ̀ nù lórí ọ̀rọ̀ lópin ìgbà tó ọba ti rẹ́rìn jẹ́ mi sòwò torí ẹ̀ alimasala tó rọ̀ bíà masala ẹlẹ́ẹ̀kẹrin tọ́fẹ̀ parí nínú masala márààrún. onígbé fi hadith ìbẹ́nu hadith yìí dalilu ala adabil muta'allimi ìtọ́ka lórí àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn a ọlọ́mọ akẹ́kọ̀ọ́ bí irú wa yìí kó ń kálukú ká ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ ti ń jẹ́ ẹ̀kọ́ nù ẹ̀jẹ̀ apàdà síbi ẹ̀kọ́ ká ní ẹ̀kọ́ bá a ti ń kọ́ ìmọ̀ ẹ̀jẹ̀ a máa kọ́ ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀rí alimami burhanuddin zarnoji rahimahullahu ta'ala tó ṣe tàlímù lè mùtàlímù tariqa ta'allumi ó nígbà tí mo rí àwọn ènìyàn wọ́n ṣe wàhálà láti wá ìmọ̀ ṣùgbọ́n wò débi ìmọ̀ subhanallah ọwọ́ àti odidi tíráyì pé òun wá gbé tíra pé kóun ò ṣe tíra láti fi tọ́ka àwọn pé báwo làwọn ẹni rè síwájú báwo ni wọ́n ti wá ìmọ̀ tó fi jẹ́ pé wọ́n rí nígbà tí wọ́n rí báwo ló sì wúlò fún wọn. tó fi ṣe tíra yẹn ta'limul muta'allim ìkọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní kọ̀rí ìkọ̀ ta'allumi ọ̀nà tí ó gbà kẹ́kọ̀ọ́ tó fi rí ẹ̀kọ́ yẹn. ẹ já lọ kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ni nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó lóun kọ́ ẹ̀kú sí lára rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ mi olùkọ́ rẹ̀ onídìí sọ̀rọ̀ náà tí ó ti jọ̀rọ̀ lẹ́nu ìwà ẹlẹ́kọ̀ọ́ ni àìlẹ́kọ̀ọ́ ni olùmọ̀ afọ afá ń lọ níwájú ó tún wájú olùmọ̀ àìlẹ́kọ̀ọ́ ni ó ń gbé nǹkan bọ̀ ó ń wò yẹn tó fi wọn lọ́wọ́ ni bọ̀ àìlẹ́kọ̀ọ́ ni o àjọ wà níjòkó báyìí ọbẹ̀ kú oníjòkó ẹlòmíì ò lè sọ pé mo gbà yọ̀ǹda kú ẹlòmíì ẹ eh, báwo ni gbogbo lé níwájú olùkọ́ rẹ ìwọ mú gan ni ó gbé kọ́ọ̀lù ọgbà yọ̀ǹda lọ́dọ̀ olùkọ́ pé ọ̀fẹ́ gbé kọ́ọ̀lù sáyé gbogbo eléyìí sá mójútó sá ẹlòmíì olùkọ́ rẹ ló ti ń kọ́ lẹ́kọ̀ọ́ olùkọ́ tó gbé lọ bí irú èmi kan báyìí ó tó gbé lọ ẹ̀sìn olùkọ́ rẹ lẹ̀ wọ́n ni. ìwà tí ọ̀dà ni o. wọ́n ní olùkọ rẹ̀ ò sílé àbí wọ́n rẹjú wọ́n bá mú fóònù gánanánánánánánánánánán ó ti wá ta bá o ẹ dákun ẹjẹ àwọn sáǹtì ẹjẹ ya sáǹtì ẹjẹ ya ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn olùmọ ọwọ́ àrí nǹkan tó kú díẹ̀ káàtó ọbẹ̀ tó ṣe lára ẹni tó jẹ́ olùmọ̀ kan ọmọ bó ṣe tó ṣe ọmọ ọ̀nà tó fi gbà lọ bá apá rẹ̀ ó fi ṣàtúnṣe yẹn àfi tó bá jẹ́ pé nínú ẹni tí ń tẹ ẹ̀sìn mẹ́rẹ̀ tí ó sì fẹ́ gbẹ́ kọ́mẹ́ǹtì kankan sàǹpá àwọn bẹ́ẹ̀ ń bẹ láwùjọ tá a wà náà wọ́n sọ pé ìròyìn tó tóbi ní sọ̀rọ̀ báwọn bá ti sọ̀rọ̀ ẹnìkan kan ò tó gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ kò sì sí kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ táwọn sọ ọ̀rọ̀ tí ẹ̀sìn wá sọ lẹ́ẹ̀ni kọ́ọ̀là lọ́ọ̀nù rẹ̀ lẹ́ẹ̀ni kọ́ọ̀là rọ̀sọ́ọ̀l bí kéèyàn sọ pé àwọn àfáà kan bẹ láyé tí wọ́n bá ń ṣe nǹkan kankan wọ́n ta gàgádàn màláìkà lójú wọn nírí àyè kọ́ gbogbo tí wọ́n ń ṣe ẹ dákun ẹ̀rí dà tẹ̀gbẹ́ yẹn bùkátà ẹ̀rí wọ́n tún wá sọ pé àní ìròrí tó tóbi ní sọ̀rọ̀ subhanallah gbogbo yẹn ni ọ̀tọ̀ o ẹ sáàjì ká ní ẹ̀kọ́ tó dáa pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ káhùwà tó dáa sí wọn ká wọn lé ọ̀rọ̀ ẹni mo máa ń sọ kínní kan ní ń ni olùkọ́ rẹ̀ bó ṣe máa wí nìyẹn tó fi wá lọ sọ́dọ̀ ẹ̀ tí èsì onísúnà àgbàlagbà ni tẹ́ni yẹn ti kórìíra súnà tó sì jẹ́ pé à ń wo pé kọ́lọ́ ọba ìlékè olókè ìmọ̀lẹ̀ súnà bọ́nú ẹ̀mí ẹni lọ́ni bàbá ń gbọ́ngbà tí ń gbọ́ngbà tó ti gba súnà wọn ní kẹ́ mọ́ ni bẹ́ẹ̀ sì ni súnà lọ́kọ́ yàn ní èdè àpọ́nlé àpọ́nlé súnà ló ṣe kí ni lọ́kọ́ tí ò ní ẹ̀kọ́ bí yẹn ti bá yẹn lò ó ń tọ̀ wọ́n ó ṣìnà láti lo súnà ọ̀gbọ́ súnà yìí dáadáa torí pé anabi sọlọ́lá àṣẹlẹ̀ ọ̀ṣọ́lẹ̀ yí àwọn nǹkan oríṣiríṣi fún wa tẹ̀mọ̀ pé anabi sọlọ́lá sọ pé inna min ijlalillah nínú pé yẹn bá bàrà ọlọ́run ikrama dhi shayba kéèyàn máa fún ẹni tó ní ewu lórí kéèyàn máa fún alé bẹ́ẹ̀ náà ni olùmọ̀ kéèyàn máa fún alé bákan náà ẹni tọ́lọ́run sọlá tó gbọ́dọ̀ máa sọ á máa sọ gbogbo àwọn ìṣesí wọ̀nyẹn dáadáa ẹ̀kọ́ ń bẹ nu hadithi fún ọmọ akẹ́kọ̀ọ́ láyé tó ṣe pé jibril alayhi salatu wa salam wa huwa sayyidul malaika aṣáájú gbogbo àwọn malaika ni yajlisu bayna yaday rasuli sallallahu alayhi wa sallam ó tó wá jókòó wájú ànábì sallallahu alayhi wa sallam aṣáájú gbogbo malaika àbí tí wọ́n bá ní dárúkọ malaika márùn fún mi èwo lákòókò dákọ jibril àbí ètẹ́yìn pé ní àṣàrà ìlú ni àwọn èèyàn jẹ fẹ́ràn sí yẹn bí a torí iṣẹ́ táwọn ti ń ṣe ṣùgbọ́n kì í ṣe ìlú lórúkọ rẹ̀ àti máa ń sọ ọ́ kí lórúkọ rẹ̀ malakol maot malaika akú malaika ti ń gbẹ̀mí qul yatawaffakum malakul maut alladhi wukila bikum ọlọ́run ní malaku ikú tí wọ́n fi tí wọ́n fi sọ yín tí máa ń gbẹ̀ yọ́ máa gbẹ̀mí yẹn òun náà ni yọ́ máa gbẹ̀mí yọ́ máa gbẹ̀mí malakul maut lọ́lọ́run ti kíni o òun tọ́ aṣáájú àwọn màláìka ni Jibril tó ń tibí òtún jókòó síwájú ànábì wa huwa yusnidu rukbatayhi ila rukbatayhi rasul ó wá forí kun orúnkún tiẹ̀ síta ànábì sallallahu alaihi wasallam wa yadu yadayhi ala fakhidayhi ó ti gbé ọwọ́ rẹ̀ méjèèjì sórí itan rẹ̀ yas'aluhu aw yas'alu bi adabin ó ń béèrè lọ́wọ́ ànábì sallam pẹ̀lú ẹ̀kọ́ هذا من أجل أو من أجل أن يعلم الناس أو يعلم الناس كيف yẹta àjàbọ̀nà máa lọ́lẹ̀ máa eléyìí ó ti bẹ́ẹ̀ nítorí àti fáwọn ẹlẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ti máa lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ kíkà náà ká ṣe kíni o ká ẹ̀kọ́ dáadáa pé báwo láàtètè tá a fi máa lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ wa ẹ wo ìmáàmù Malik rahimahullah ta'ala ìmáàmù yìí ó kí ó lọ́dọ̀ àwọn àfáà kan àwọn àfáà láwùjọ wa ṣé ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ olú wọn ọ̀yà ní máa ná odò mọ́ yọ wá tó sí kíni o oṣù táwọn odò nígbà tó bá jẹ́ pé kọ̀ bá ti mọ̀ ná odò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà ti kọ́ ẹ̀kọ́ bóyá ń tọ́ gbọ́ngbà yẹn bóyá kúránì lọ́mọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ọmọ wa ti gbòòrò ní ìmọ̀ ti wá bó háyà ní ìmọ̀ kàlá máa wá wà níjòkó àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ báyìí àwọn èèyàn sọ pé kò sí ń tọ́jọ kí ni tèmi ìbí Suleiman kí ló fẹ́ sọ fún àwọn àfáyẹ̀rẹ̀ èrè pé wa kò sí tọ́jọ́ ẹ bá ń pè wá mí yìí tó ń lo ní a máa lọ jẹ kọ̀ọ̀kú mọ́ mo ti gbé tiẹ̀ wá. nígbà tó o ti mọ̀ pé ọmọ rẹ ọlọ́run ti ní ó ju ọ lọ ọlá rẹ ti lẹ́ẹ̀kan sí ni ọlá mi lẹ́ẹ̀kan lórúkọ rẹ ìwọ làkọ́kọ́ ẹni tí ó gbé ọmọ náà tó gbé lárugẹ báyìí ọwọ́ àdíjoko rẹ̀ tí ń da tí bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí ọmọ ju orí fáwọn àwọn ọ̀rọ̀ tó ní kìíní títí kíní ò ti sọ wọ́n wá di bàbá àṣàlẹ̀ ní dìímà kò sí bí wọ́n ṣe bọ́mọ yẹn ó ṣe lọ bí ó ṣe wọ àwọn àfáwà náà bẹ́ẹ̀ kalẹ̀ èyí tí wọ́n kọ́ wa ní kọ̀ọ̀kọ́ nìyẹn o ṣùgbọ́n yóò máa ṣeré ọlá ìmọ̀ yẹn lọ sí kíni o bàbá àfa rẹ̀ àmọ́ wọn náà sọ wá gọ̀ pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti wá gbé ọtí bò lọ́wọ́ ní àwọn àfa alágbájá ni ara àti alígbà tá a ta gan wọn kọ́ wa dáadáa àbí tẹ́ mi ju kọ́ ìdá lọ pé mo bẹ̀rẹ̀ fátíà lọ́dọ̀ yìí subhanallah èyí jọra èèyàn lójú o àìjọra wa lójú tó ká ṣe kí ni o ká fura sí agbègbè ní ìparí agbègbè tí a wà ó ní hàdà báyìí máa yẹ dùn lọ àlẹ́ ìgbìlẹ̀ hadith ntí àdìs ti tọ́ka apákẹ́rẹ́ lé ti rẹ̀ wọ́n fi hì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́tálá tó ń kọ́ mi ta ìwádìí tọ́jẹ́ ìwádìí mímọ́ ẹlẹ́ẹ̀kan wàhíyà bayanu báàbí alamati sàn òun náà ní sàlàyé apá kan àwọn àmì alkiyama zakaro alamatain anabi mu àpẹẹrẹ méjì ni bá a ti sàlàyé pé nígbà tó bá dìgbẹ̀ yìí gbà ọlọ́run ọba ìrìnkì dá ogun padà bá a ti mọ̀ pé sọ́nà sọ pé àwọn mùsùlùmí àti jà tó bá yìí gbà débi wípé àwọn yọọ máa sá káàkiri yọọ lọ máa sá sí ẹ̀yìn òkúta àti ẹ̀yìn kíni ẹ̀yìn igi gbogbo òkúta kọ̀ọ̀kan àti igi kọ̀ọ̀kan tí yẹ̀wúdí bá sá sí abẹ́ rẹ̀ sẹ́yìn rẹ̀ òní ọmọ sọ pé ya muslim rẹ muslim haza yahudi yahudi kan ní sọ́sá pamọ́ sẹ́yìn mi ta'ala faqtuluhu wá pa gbogbo òkúta àti igi ní ọmọ sọ pé àti igi wo al-gharqad igi tí wọ́n pè ní gharqad tó wọ́n ní torí pé nù kí àwọn yahudi ni àdéhùnsọ́lọ́ ní igi ẹni òní tún náà kiri ìyẹ̀wò ní tọ́ba sápamọ́ sẹ́yìn rẹ̀ dàmọ̀ pé tíyẹn bá ti ṣẹlẹ̀ ẹrú ọwà bí òní sí ẹrú ọwà tọ́ba dé gbẹ̀yìn gbà so ẹrú ọwà táwọn tí wọ́n jẹ́ olówó ẹrú náà máa sún mọ́ ẹrú wọn yọ̀wà bímọ tọ́ba ti bímọ bìnrin àjẹkù ti di àṣáájú ni ẹ̀ ń bọ̀ jẹ́pọ̀ ọmọ yẹn ọmọ náà ní lọ́dọ̀ bàbá tó jẹ́ olówó ẹrú ṣùgbọ́n ọmọ ọlọ́run yẹn padà jẹ́ fẹ́ni tó jẹ́ olówó ìyá rẹ̀ yẹn so nígbà tí ẹrú bá bí olówó bákan náà àwọn olùmọ̀ wọn sọ yìí pé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ti sọ òun náà ni pé àìgbọ́rọ̀ sóbi lẹ́nu ọ̀pọ̀ nígbẹ̀yìn ìgbà débi yìí pé ọmọbìnrin yóò máa wà nípò àtàjù àwọn òbí rẹ àwọn kan tó àti yẹn náà ètò ti pé ha wọ́tẹ̀ni ha a wá ha àwọn ha. tọ yọọ máa pa láṣẹ yọọ máa pa yẹ láṣẹ yọọ máa pa yọọ máa kọ fún yẹ kó níbi tí ọ̀dà yóò sì lé gbogbo máa ń pé tọ bó ṣe yẹ kó rí nìyí bó ṣe yẹ kó rí nìyí tí mo fẹ́ kọ́ bí mo ṣe fẹ́ kó rí nìyẹn torí pé òtítọ́ lówó ìyá rẹ̀ látara wípé ẹrú nìyá rẹ̀ òun jẹ́ ọmọ tí ìyá yẹn bí fún lówó so àbí ọlọ́wọ́n bá nínú ọ̀la rẹ̀ sẹ́gbàdà àti òkú rẹ̀ tí ọlọ́wọ́n bá kúrò wá fún ní ìbẹ̀rù àti ìpayà rẹ̀ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه àti gbà wá ní àsìkò tí ọkọ̀ kí a má bínú ní àsìkò wa. ṣe fún ní ọ̀dà kábèrè. wọ́n ní ká ìbéèrè. one ọ̀yà ṣé bàbá fẹ́ béèrè ọ̀yà wà. kò sí lọ́dọ̀ wa. wọ́n ní kí lorúkọ ní sọ́kọ̀tù yẹn kò sí lọ́dọ̀ wa láwọn yẹ̀wò ní ni wọ́n ní í ibi yóò ti lọ́dọ̀ sí wa tàbá bá ń béèrè tó máa di tún english á bè lọ mr gọ́wọ̀ tàbá bá ń tún english ẹ̀yin náà jẹ́ kí ni o ẹ̀ mọ̀ insha allah ta'ala àmọ́ orúkọ tí a ní sọ̀rọ̀ ń pè ní algorkọ́dì gọ́kọ́dì lórúkọ dín yẹn igi àwọn yahudi àwọn ni wọ́n gbìn igi yẹn tó sẹ́sìn mọ̀ pẹ́ni tó ní nǹkan ẹni tó ní nǹkan tó ń sin nǹkan lápẹ̀rẹ̀ ṣe mọ̀ pé wọ́n jọ mọ ara wọn àtẹni tó ní pé ẹni tó tó bí tó gbìn mí nípa ẹni tó tún náà sí rẹ̀. ẹ mi ń gbọ́ sáà báyà yẹ̀wò báyìí. ó lè má sí lọ́dọ̀ wọn abẹ́ mọ̀ bẹ́ẹ̀ torí fi kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn ibi fi kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni òfin ni igi mo rò igi kí la fẹ́ o. àlèkọ́rọ́kọ́dé àlèkọ́rọ́kọ́dé lábàtì mi wọ́n náà. ní nǹkan ẹ̀fẹ́ béèrè. dengu mi ni kí ni. ahlùsọ̀nà ee eh, bàbá ti wá ní sẹ́ńkúmi ni bàbá fẹ́ ahlùsọ̀nà tí wọ́n bá sọ pé ahlù àwọn oní ìkànnì wọ́n ń pè bẹ́ẹ̀ oní oní tó ti báyìí nìsín sọ̀nà àwọn oní sọ̀nà yẹn nípa àwọn tí wọ́n ti sọ̀nà anabi muhammad sallallahu alayhi wa sallam yìí pé tọ́ ìlànà anabi la máa lò tá a fi lò gbé sí ayé wa ahlu sunna nìyẹn. ah bẹ́ẹ̀ ni o kìtì náà tẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ọ́ fi mùsùlùmí ní ahlu sunna o ah alùbídìí àpọ̀jà rà bàbá àwọn tó ń ṣe bídìí àti wọn ya pa ìlànà nẹ́bí sallallahu alaihi wọn pọ̀ gidi wallahi tí kìí ṣe kékeré. kò báyìí ni wọ́n tún wá ní wal jama'a àwọn náà ni wọ́n tún wá jẹ́ ìjọ kan ṣoṣo tánàbí fi kalẹ̀ di old muslim tánàbí sọ́lá fi kalẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n parapọ̀ lórí ẹ̀ ìlànà àkọ́kọ́ náà làwọn wá fẹ́ wà ẹyọ kan tí ànábì gbé kalẹ̀ pé jàmá nǹkan tuntun yìí náà ni wọ́n para pọ̀ lórí súnà ní fúnra yìí pé ẹ má jà fún yẹlẹyẹlẹ ń di ìlànà ànábì à ń láti gbárí jọ láti fi súnà ní fúnra. tó lábẹ́bẹ̀ làwọn èèyàn ti wá ya lórí ìdílé tó ń kálukú náà ti ń pẹ̀lẹ́ ní alùsùn náà wọ̀jẹ̀ bàbá ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tí ń gún mi nílẹ̀ kàn béèrè ni bàbá jẹ́ pé mọ́tì kún mi nílẹ̀ béèrè ni bàbá tí wọ́n bá kú tàbá ìta bá rú ta ẹlòmíràn bọ́ ta yóò tún wọlé pé òtáà rẹ̀ ṣé pẹ̀lú nǹkan báyìí báyìí tí mò ń ṣe ṣé mo sá ń ṣe súnà báyìí ò dé ṣé mò ń ṣe súnà báyìí á òun gbìyànjú ọlọ́run tó jẹ́ olóòkè sí á nǹkan yẹ ká wò kábi lòkè ṣe ayé nìyẹn bàbá asúnà tó hí islam súnà gangan ni islam wà islam huwa súnà bẹ́ẹ̀ ni islam náà súnà òun gangan náà ni súnà islam wùdúdà lè àdéhìí náà bìlónì àhà kò sí kankan ò lè sẹ̀mí nù kan kò lè sẹ̀mí yàtọ̀ sí sẹ̀mí kejì kò lè sẹ̀mí láì rí kejì nu wọn sunna ò lè dá wà láì sí islam kò lè sí islam láìláì àyàfi pẹ̀lú sunna ṣùgbọ́n adáyé làwọn èèyàn ya sunna kó lára islam wọ́n sì ya islam kó lára sunna nígbà táwọn èèyàn bá ti ń fi ìfẹ́ nu wọn láti máa fi díẹ̀ sí tàbí ìfẹ́ nu apá kan wọn bá fi díẹ̀ sí wọn bá lánàá bí sọ báyìí wọn ni wò ó bá bàbá àti wá ti sọ̀rọ̀ wọ́n kó dàbá nàbí ọ̀gá wa tọ́ba sọ̀rọ̀ tọ́sọ̀ ìpè èyí táwọn ń sẹ́nu olódìdá jù lọ́dọ̀ ọlọ́run tọ́ba sọ pé muhammadu ló gbélé wa tí muhammadu gan bá dé tọ́ba ní pé tó ń ṣe ìgangan ni ní tó ń fẹ́ àtọ̀ pé kọ́kọ́ mú tiẹ̀ náà nínú olú àwọn èèyàn wí ọlọ́run bá àforíjì wọn o nígbà wọn tó ti lọ ọlọ́run bá àforíjì wọn ni ọ̀rọ̀ tó tóbi ni àwọn lè máa lérò fọ́rọ̀ fáwọn bí ń jájúmọ́ àyàn bàbá àfi ń tọ́ ti yàn rárá o. ẹjẹ àmà tí ọmọ jáde lẹnu wa wọlọ́ọ̀hì tó kéré jù ni pé tí wọ́n bá ń ríra rẹ a kò ní kíra rẹ láàrin ahlùsọ̀nà ètò kéré jù nínú ẹ̀mí ẹni pé níbi ahlùsọ̀nà má kò ríra wọn olódó ti bẹ pẹ̀lú wọn ti tẹ́lẹ̀. wọ́n ṣáhìdà ha tó ti wọn ò ti yẹn náà padà ń sọ mọ́tò àdìbẹ́ ẹ̀kọ́ ọ̀yà máa lọ máa takò alùsùnà èmi gbàtà wọn alùsùnà yẹn jọ mo gbàtà alùsùnà yẹn òdodo ni wọ́n sọ tá ẹnìkan jẹ́ àwọn apẹ́ká wa mọ̀ tó ju àwọn alùsùnà yìí náà lọ ni èbí rẹ̀ dé gbèrè pé là bákà tó nìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ pé wọ́n kó lọ yá dà yín wá sí láàdì láìla wà láìla láàtòkè rò láwọn bí dáadáa. oníkàlùkù ni ọmọ sọ pé ọkọ láìla ni mí obìnrin kan nìyẹn níjẹ́ láìla ọkọ láìla ni mí ṣùgbọ́n wọ lẹ́yìnlá látò kí ìrù lọ́hùn mi dáadáa lẹ́yìnlá onípẹ́ta lọ́wọ́ ẹ àbọ̀ ọmọ títí lẹ́nu máa àbíta níyàwó ẹ lẹ́nu máa kọ́ wáyàwó ẹ síwájú ọkọ̀ sókè rajà oníkálukú ní sọ bá lùsùnà ní bá lùsùnà ní mí ṣùgbọ́n bàbá wọ́n ìtẹ́ bá tó ọ̀rọ̀ ẹlòmíì sùnà paṣọ kókó mi lè ṣe ayé rẹ̀. mo wá pọ̀ pàápàá jùlọ àwọn sọ ọ̀pọ̀ ní gbèsè ayé tó hìyà àtàwọn sẹ́ẹ̀tì oríṣiríṣi tí wọ́n yanú ẹ̀sìn ọ̀pọ̀ mbẹ́ẹ̀ táà sì máa ń pàkíyèsí gbogbo àwọn kan wọ̀nyí tó yẹ kó ń kálukú wa káwòye káwòye sí i. ẹ wò lápẹ̀rẹ̀ ní ti tẹ̀blígì lè sọ pé ìjáde ìjáde ní ìsìn kò sínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run anẹ́sùn sọ́lọ́mù òde àwọn ti ràn kankan ológójì ọjọ́ olóṣù mẹ́rin olóṣù kan ọlọ́sẹ̀ kan ọlọ́jọ́ kan fàníyàn lẹ̀ àwọn àyà jihadi pé ká lọ jagun àwọn àhàdìsì jihadi wọn lọ lọ́rùn débẹ̀ tẹ bá ń sọ́dọ̀ tó la mẹ́wàá ń tà fún àwọn sọ náà wọn ò dòlè lórí èyí tí ń kàn wọ́n ṣé súnà náà wà lélẹ́yẹ rárá o súnà kọ́lẹ̀ ló fi jẹ́ pé mọ́sálásí ìyá tuntun sọ kò sáyè jáde bẹ́ẹ̀ o sáyè fún jáde bẹ́ẹ̀ àyà ti tẹ̀sí ọlọ́ mọ́sálásí tí ọba létò ni wọ́n máa ń gbé yẹn lọ àfi tẹ́ ẹ bá lè sọ fún wa ní ìsìn pé mọ́sálásí yóò lè tó bàbá tẹ́bó ní. mi gbọ́ o ah tó jìnnà tó jìnnà bàbá ọdidi lẹ́jọ́ kanu bàbá subhanakallahumma wa bihamdik jara la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salamu alaykum.